كبيرة جعله كبيرة من الكبائر فمن أهراق دما مستحلا بإهراقه فهو من أهل النار خالدا مخلدا فيها أبدا أما من أهراق دما غير مستحل لإهراقه فهذا كبيرة من الكبائر وأمره تات مشيئة الله سبحانه وتعالى أمة الإسلام ما ظنكم بابن آدم الأول الذي فن القتل جاء تهديدا عظيما نبويا من حديث ابن مسعود رضي الله تعالى عن أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان لابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل أمة الإسلام أمر الله سبحانه وتعالى رجلين من أبناء نبي آدم أن يتصدقا بصدقة وأن يتقربا إليه بقربة فتقبل أحدهما بأحسن ما عنده وتقبل وتصدق الآخر بأقبل ما عنده فتقبل الرحمن من المتقين والذي لم يتقبل منه هدد صائبه بالقتل فقال له لأقتلنك أمة الإسلام وهذا النبي صلى الله عليه وسلم حذرنا كل الحذر أن نجتنب إهراق دم معصوم جاء هذا مصرحا في السنن عند أبي داود من حديث أبلاد في الصحيح عند البخاري من حديث أبلاد من حديث أبلاد بن عمر رضي الله تعالى عنه وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال العبد في فسحة من دينه ما لم يسب دما ما لم يصب دما وهذا الحديث جاء مرة أخرى مبينا موضحا من حديث أبي الدرداء ومن حديث أبارة بن الصامت رضي الله تعالى عنه وارضاهما أن النبي صلى الله عليه وسلم قال لا يزال المؤمن معنقا صالحا ما لم يصب دما حراما فإذا أصاب دما حراما بلح ọkọ̀ ni kọ́ bàdẹ́dà tó suwa ní musulmi an tọrọ àlèkú ìjírà ti gẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ẹni ọba dídà láti wà máa jẹ́ kẹ̀ fúnkú wa alọ́ọ̀bá ń sàlẹ̀kún kí annabi wa bá ní sàlẹ̀kún láàrẹ̀ àti àwọn ará lé annabi àti sọ̀hábà rẹ̀ dákùn tó ọba ń sàwọn tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jẹ́gbẹ̀ alìkiyama jẹ́wà náà wà mẹ́wọ̀ jama'a mo fi àṣìkò na méjì bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gbù tí a náà lè sí ìbẹ̀rù rẹ̀ àníṣàkùnlọ ẹjẹ́ àkọlù ọlọ́run eléyìí ni àsọtẹ́lẹ̀ tọba dédà sọ fáwọn tó lọ sáájú wa oní sọ fáwọn náà wípé kásọ ìpáyàwó ibi gàgá láàrin àwa àti ìyà ọba dédà jẹmọ́ra in tí a ń bábọ̀ abẹ̀ni júmọ́ ká lè mọ̀ pé ta ni ó ń fi ẹ̀sìn tó bàbà rẹ̀ ní ta ni ń fi ẹ̀sìn tó pín ẹ̀jẹ̀lé ta ni ń fi ẹ̀sìn tí ó mú jáde jíjà gan lọ bákan náà àwọn wo ni wọ́n fẹ́ dàlú ìrú tí ó jẹ́ wípé ẹ̀sìn wọn kò rí ìdìjókòó àfi tí wọ́n bá ba ẹ̀sìn ní ìjẹ́ òun ni wọ́n tó rí pépè àwọn wo ní ọgbà tí ànàbí àwọn ti kó ẹ̀sì àwọn lọ kò sí sáwọn olè fẹ́nu sọ àwọn wo ni wọ́n ń kówó fún níbi wọ́n ti ń kówó fún wọn tí owó yẹn wá fẹ́ máa mẹ́ tí wọ́n sọ pé new millennium kọ máa jẹ́ tàwọn tí ó rí bẹ́ẹ̀ mà tí wọ́n ò sì gbọ́rọ̀ má làbọ́ tí wọ́n jẹ́ ìgbàwọ́ ìlú wa ni ó ìlú wa ní o wọ́n ń pa wá ní wa mùsùlùmí ń pa wá o ọwà kìrìsìtẹ́nì ni ń pa báyìí o wọ́n jí wa gbé wọ́n máa gbélé òmù tí wọ́n mọ́tọ̀ náà òmù kí wá ní muslim ticket five ticket muslim ní tí ń dọ́wọ́ lálẹ́ nù àà wọ́n yẹ ká gbìjà yín kẹ àwọn wo ní sọ ọ̀ràn tí ń ṣẹlẹ̀ tí ń sọ di project àwọn iná àwọn ni wọ́n tó wá bọ́ sí orí rédíò wọ́n bọ́ sí ìrìnàgbà pé ẹwà gbàgbàlà tẹ́ẹ̀sì ń tàbán fún àti ń páyàn tẹ́ẹ̀ntọ́ta fún àti ń páyàn káàkiri wó tó wá máa tún kọ̀ọ̀kan níbo lẹ́ti rí mùsùlùmí kan tí ń bẹ nípò kan lọ́dọ̀ ìjọba tó wá kìdínápù ààrẹ kó lè gbowó èmì àti owó Nàìjíríà ebi àdó iná ìyàn ti síbẹ̀ lẹ́kìtì lẹ́lẹ́mí ọba yí ara ẹ̀jẹ́ torí kọlu ìsìláàmù kọlu ìsìláàmù yóò jàbọ́ látókè yóò tún wá já sínú kànga ṣẹ̀pẹ̀ dọ́bù wà láàrin gegele eléyìí lọ́wọ́ á jẹ́ ẹ̀sìn wa gẹ́gẹ́ ẹ̀ṣẹ́ àti ẹjọ́ wọ̀lọ́yà àjọ ẹ̀sìn tẹ́nìkan bá ti mú ẹ̀sìn ní ìwà sínú islamu ẹbí rẹ̀ lè má bá ṣe islamu gbogbo wọn mọ̀gbádùn rẹ̀ lójú ẹsẹ̀ wọ́n bọ́ kan sọ̀rọ̀ ní Amẹ́ríkà ń jẹ́ Can you embrace Islam? No. Do you like Muslim? Mm, only I love them because of my son's wife. Torí ọmọ, ìyàwó ọmọ mi àtọ́mà mi wọ́n dùn mí ní wọ́n ṣe dáadáa but why are you killing us in Nigeria kí ó tẹ́ wá ń pa wá christian Nigeria ó ti kọ́kọ́ sọ olùláìkì ìyàwó ọmọ àwọn àtọ́mà àwọn torí pé muslim náà méjèèjì wọ́n sì nífẹ́ òun wọ́n mọ́ ń ṣe dáadáa sóhun tó pọ̀ yóò dẹ́ mọ́nú gbogbo gbà ṣùgbọ́n àwọn muslim ń pa àwọn christian Nigeria America lè jókòó sí o ọmọ tí ṣẹlẹ̀ bí o ọ̀dà tẹ́bẹ̀ tó dìnà sí ọ̀nà mọ́kì dájọ́ èyí tó súnmọ́ tó rí tí ọ̀tá ni àníyàn bẹ̀ tí ó sì yẹ́ méjì bẹ̀ tí ó tó fi yàn dájọ́ jama'a musulmi tí bá ń sẹ́ ẹ̀kẹ́ ìbú lásìkò yìí ó fẹ́ musulmi ẹgbẹ́ rẹ̀ ó se lè bí ìbìnú ọlọ́run bá dórí rẹ̀ ó lọ fọwọ́ fàwọ́ àsìkò tá wà àsìkò ìmọ̀ polongo dáadáa tọ́lọ̀n alaihi wasallama níbi kí nǹkan dá musulmi lẹ́bàá bẹ́ níbi kí nǹkan mọ́ bàjẹ́ musulmi lẹ́bàá bẹ́ ẹ̀sìn ìsìlámù ìnáà kò ní mọ́sílásí orí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ inú ṣọ́ọ̀tì náà ní tẹ́lẹ̀ kí ní tẹ́lẹ̀ wọ́n jí pásítọ̀ gbé nítorí wípé àwọn tí ẹ jí gbé àwọn ní ọmọ tí ń wọlé lọ́sọ̀ọ̀sẹ̀ kò sì sọ́nà tẹ́lẹ̀ gbàdé bí owó yìí àti káwọn ògbó lórí àwọn tí wọ́n ti tẹ́lẹ̀ àwọn làwọn mọ̀ pé ah, pásítọ̀ ògún lòjú pọ̀pọ̀rọ̀ lọ́sọ̀ méjì mẹ́rẹ̀ àwọn làwọn mọ̀ ẹran ìjọ tọ́nà náà máa ka owó nígbẹ̀lẹ́gbẹ̀rún ìsìlámù tó ń ti bẹ́ẹ̀ ẹ̀yìn tuntun adákẹ́ ní wá ń jọ lójú ẹn tí ó sì lé ní wá ń dàrú lójú ẹn tí ń bẹ́lé jẹ́mà níjọ bá dẹ́gà ti dáyé ọdá burú ma bólórí rẹ̀ tí ń bẹ́nu àwúsá lórí gún bẹ́nu wọn bólórí rẹ̀ tí ń bẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn ẹlòmí ń bẹ́nu ọ̀fúlánì tẹ pé tọ́lọ ń bá wo igun ọ̀dọ́ rẹ̀ yóò sì mọ̀ bí ṣogbo ayòkú tàbí lọ sí tàbí ìmọ̀ pẹ̀lẹ̀ àwọn fúlàní lórí burúkú gbogbo wọn kẹ́límà olórúkú gbogbo wọn ọlọ́run lè bọ̀rọ̀ èèyàn tí ń bẹnu fúlàní tó jẹ́ ní ọlọ́n pẹ́n tí sì ń bẹnu tó jẹ́ hànà wà lẹ́ẹ̀ni ọlọ́n bẹnu yíbò bọ́gbù tó ti pọ̀ náà wèrè pọ́pà bẹnu Yorùbá tí wọ́n olú ẹni rẹ̀ tó sì pín bẹ̀m̀bẹ̀ tí bó ń lọ omi àti ìpẹ̀ omi

tí àwọn tí àwọn àfáyìn náà dá bó ti dá àwọn ìwà wọn wọ́n wọ́n pinnu obẹ wọ́n wọ́n náà ní ọ̀pìn ṣùgbọ́n ti ẹ̀sùn pọ̀ díẹ̀ ní ọ̀pìn jẹ obẹ lọ ìkẹrin kọlọ mọ́sílẹ̀ àti ìbẹ̀ kó sì mẹ́jì rú ẹ̀ jáde lára wa àti ìpẹ́ àtómi ní ọ̀tà kò ní wúyìn wò bẹ́ẹ̀ bá súnmọ́ nítẹ̀jú kan yóò pàyín lẹ́kùn ogún ọdún jẹmọ́ ìṣẹ́ wọ́n mọ̀ pé bá ṣe rí náà táà pẹ́kàun o náà ni ọlọ́run ti pín ayélé alọ́ irú nọmbà 4 tọ́bá dorí orílẹ̀-èdè kí la fẹ́ rí irú nọmbà 3 tọ́bá dorí orílẹ̀-èdè bóò láti mẹ́rẹ̀ rìn tó tọ́bá jẹ́ ìmáàmù bóò láti rìn tó tọ́bá jẹ́ olórí àdúgbò bóò láti rìn tó tọ́bá jẹ́ olórí ẹbí bóò lọ́kàn wọ́n sì balẹ̀ ibi tí nǹkan pọ̀ sí ni one and two àwọn wà interwoven tẹ́rì ilé yọ́lọ báyìí ilé yọ́lọ báyìí ibi ìwà náà ni àkú sí ẹgbẹ́ kankara rẹ̀ wà díẹ̀ wọ́n bá ti ẹ̀tún máa ṣe súnmọ́ gbogbo ẹ̀ ti rí nù kí lọ wá dé níjò olẹ́rí mùsùlùmí kó gbé máìkì báyìí tẹ́ bá sì ti ń rí dáadáa ẹ̀ ní sọ́

tírì fọ́ nígbò tó táìmù kan tẹ́rù ọlọ́mbàmí ibi wọn ti ń ta epo pupa lóde ilẹ̀ ẹlẹ́ẹ̀bẹ̀kì wọn ti tẹ̀ tó ti dúdú ní ọba tó ń tà kóngó kóngó ilẹ̀ ọ̀dọ̀ àwọn eléko wọ́n ha gbogbo ẹ̀ tí wọ́n bá ti bùsùn tí wọ́n sláìsì ẹ̀bá ìwá ti jù náà báyìí ohun bókù sọ́rọ̀ lórí tàkwẹ́rin ọmọ́fò tó ń ti bẹ́ ọlọ́nkílẹ̀kù ogun títí kèrè tó bá ọba dẹ́dà mẹ́wàá jẹ́ àsìfẹ́ ìlò ìdí àwọn a ní ẹ̀sìn yí ilẹ̀ sí ẹ̀sìn yí ní ẹ̀sìn bàbàrẹ̀ ẹ̀mí tó sì ẹ̀jẹ̀ jama'a nínú Nàìjíríà náà láwá o ní Plateau State àwọn villages kan bẹ wọn ò bí ọdá kó o pè rún ta ó lè kírun lé rẹ o ṣùgbọ́n kó o pè rún ta ó tó bẹ́ẹ̀ àwọn oníran ẹ̀dìbẹ̀ àwọn kìrìsìtẹ̀ní ṣe ẹgbọ́ ní ìrẹ̀ nínú ọ̀dọ̀ ti wa ẹsọ̀bẹ̀ ẹsọ̀bì tí wọ́n ti sọ wípé tọ́ọ̀bẹ̀ ilẹ̀ tọ́ọ̀tì wọ́n pọ̀ ni o tọ́ọ̀tì kí náà ó a mọ̀ wá yí oríṣiríṣi rọ mọ́ ìsìlámù kálà àwa afẹ́ jẹ́ a máa mà pè ṣe bí mú ẹ̀sìn ilà tí ń relé ọba dẹ́dà ní ya Muhammad utlu alayhim naba abinai adam bilhaq àwọn mímọ̀ kọlọmbà ní kẹwọn wọ́n wà láyé ni òṣìṣẹ́ ni gbogbo tàtẹ́ bá ti ń sí kùránì tọ́lọ ń fẹ́ bẹ̀rẹ̀ tó fi bèèrè hákì sí mọ́ sọ jù bọ́lọ̀ ń ṣe sọ́lọ ọlọ́n fẹ́ sọ̀rọ̀ ọwọ́ lọ́nà tí mo fẹ́ sọ yìí máa sọ fí pẹ̀lú òdodo ní o bí o bá ti kún pẹ̀lú òdodo ààlẹ́ sí tẹ̀lé ọ̀rẹ́ bí ó tún wá ti kún àwọn ọ̀rọ̀ kan tó sọ́dọ̀ mi àti sọlé wọ́n wá ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ la ákùtù lánàk ń pa ọ́ la ń bá fáfà ìlàyé ẹ̀dákẹ̀lẹ̀ sọ́lánì kí ló fà tí kejì sọ fóhùn ní gbọ́wọ́ aṣọ díẹ̀ a sì parẹ́ sí wípé ìdákálẹ̀ lè pìtàlù kìtàlà kìtàlà tó bá ti jẹ́ pé àdáwà ni láàrin mùsùlùmí méjì in tó dáa jù ní kẹ́nì kejì ọmọ gbọ́wọ́ inni uri àǹtẹ̀bú àbí ismi wa ismik in tí ò ní jẹ́ gbọ́wọ́ ni wípé mo fẹ́ kó orú ẹ̀ṣẹ̀ ní àtẹ̀ṣẹ̀ rẹ̀ hmm, nùktọ̀ wádé fatakuna min ashabi náà kọ parí ọ̀rọ̀ rẹ̀ sínú ọ̀nà ọlọ́n wadhalika jazaa'u zalimin ẹ̀san àwọn alábòsìkì inú gbogbo ẹmà من أمثال العلامة المحدث الفقيه ابن كثير رحمه الله تعالى يخطئ كثير من الناس في أن القاتل يبوء بجميع ذنوب المقتول والأمر بخلاف ذلك ọ̀pọ̀lọpọ̀ bá wípé tí wọ́n bá ti pààyàn kò lẹ́sẹ̀ lọ́rùn mà ẹni tó pàun òun ló ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀ o ẹn tí a bá pa in tí a fi pa ọ̀nà tí a bá pa bá ṣùgbò sí ìṣe tó ọlọ́run wọn nígbàgbà tó wọ́n wọ́n dáadáa ó ń tọ̀ ní ọ́n ti kú tẹ́ntíápa ní o aburú ẹntíápa ní ọkọ́sọ́dọ̀ ẹni ni o pẹ̀lú òdíwọ̀n after down wọ́n ṣẹ̀ṣẹ̀ wà gbégégélé àti wọn iṣẹ́ ẹ̀tẹ̀ntí pa náà bí iṣẹ́ rẹ̀ bá wá gbé wàlìjẹ̀ náà ń lọ bí òwe wàlìjẹ̀ náà wà láàmì tó dé àwọn mímọ̀ wọ́n wà ní kí ni túnmọ̀ ìní òrìdù àǹtẹ̀bú àbí ismi mọ́fẹ́kọ́ padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lẹ̀ṣẹ́ ni àtẹ̀fẹ́ ẹ̀sì sọ fún apẹ́kò kó gbẹ̀ẹ́sẹ̀ lọ bẹ́ẹ̀ni ìfúnmà àkọ́kọ́ inni uridu an tẹ̀bú àbí ismi wa ismik tí tí ò ní jẹ́ gbọ́wọ́ ni wípé ẹ̀ṣẹ̀ pọ̀ pamí àtàwọn ẹ̀ṣẹ̀ tó ti ń sẹ̀sọ̀dọ́ ọlọ́nkó tó pamí uridu an tẹ̀bú àbí ismi wa ismik mo fẹ́ kọ́ padà sọ̀dọ́ ọlọ́ lẹ́ni tí ó rú ẹ̀ṣẹ̀ pọ̀ pamí nígbàmọ́ ojú kanu ojú kejì inni uridu an tabua bi ismi wa ismik fatakuna min ashabin nar níjọ́ fún alìkìyàmá mo fẹ́ sọ ọ́dẹ̀ tí wọ́n kú ẹ̀ṣẹ̀ mi níjọ́ tí wọ́n bá fẹ́ yọ ẹ̀tọ́ mi ti mẹ́lọ́dọ̀ rẹ̀ wọ́n kò sọ́dọ̀ rẹ̀ padà wọ́n á jẹ mẹ́tẹ̀ ẹ̀tẹ̀ náà uridu an tabua bi ismi wa ismik fatakuna min ashabin nar wa dhalika jazaa'u adh-dhalimin fàtọ́wà átìláwú náfù sáhàlá átìláwú rọ́ọ̀fọ́ átìláwú ṣẹ́jà átìláwú náfù kọtìlá àkí ibi wọ́n ti ń fèlé ìlọ lọ́kàn rẹ̀ sọkún náà ní lọ ìhàlẹ̀ ní sójú ọlọ́run lọ ló bá pa ọmọ ìyá rẹ̀ fa asbà àmìlẹ̀lẹ̀kọ́ fèrè bó ṣe dolórí búnà àwambọ̀ ẹjá lọ́rọ̀ sọ̀ṣẹ̀ṣẹ́ min hadith arabin umar rọ́bí allahu ta'ala an bàbá homa ó sì ọlọ́n ní láyàzálù mu'min láyàzálù abudu afan fi fúshàtì min dìní ọmọ ènìyàn kò níyẹ́ kò ní ìgbò lẹ́yìn tí ó wà nù gbẹdẹmukẹ yóò wà nù àgbíyèlé yóò wà nù ìfọ̀kànbalẹ̀ tí bíbí lórí ẹ̀sìn rẹ̀ tí ń ṣe pé ń fi rojú rí ọlọ́run nítorí pé kíni ìdá àdínábà wà gbogbo ti ń ṣe lọ́run tí wá ń wá foríjìn wà ìdá ọdọ́mọ̀ fi ìdáti láyé amalan ha tó bá sì ṣe dáadáa kan sọ́dọ̀ ọlọ́run ọgbà ọlọ́run ọmọ bá dáadáa tẹ́ bá ń ṣe yóò sì máa forí ẹ̀ṣẹ̀ yìí jìn kí ni èyí fi ní ìpè sí méjèèjì lọ́dọ̀ ọlọ́run máa gbogbo ìgbà tí bá ọba rẹ̀ lò wọ́n

من حديث عبارة بن الصامت ومن حديث أبي الدرداء وشرا لا يزال المؤمن معنقا صالحا ما لم يسب دما حراما ترجب الكامة ọmọ ìdí àdámà kọ̀ọ̀kẹ́ tó jẹ́ múmìnì kò ní yẹ kò ní gbò mọ́rin kan tí wọ́n bá ti sílẹ̀kọ̀ àdìjẹ̀ náà ẹsẹ̀ rí ọ̀yà pápápá tó sí ilé ìrẹ́ ó ṣẹ́ẹ̀sì mà pé tí ń bẹ́wọ́dúwá sí pọ̀ dáadáa tí wọ́n ní á tẹ́lá tí ìrísẹ yóò táa bá ríṣe tán ikú ń dánwájú èmì àti àmà bá ṣe kú o bá bá kú tán àmàdún dálò ní òsàárẹ́ o nígbà bá tó jíà ọlọ́run ní wo bí ẹnìkan wà ẹ̀kún àpọ̀ ẹ̀kún ọpọ̀ tí èyí ó

mo fẹ́ tó jọ tí mo sàdéhùn kó mo fẹ́ jọ mo fẹ́ jọ ẹmúsàlẹ̀ máa bóde ẹmúsàlẹ̀ máa bóde níjọ́tọ̀ fọ́sàlẹ̀ máa lè tí ọ̀fẹ́jọ́ olóòfọ́ létí ẹmẹ̀ká mẹ́rin ọlọ́fọ́ márùn Salman gbàtọ̀ dáṣẹ́ padà kọ́ ọlọ́dá 15 padà ọya ẹjọ́ ẹjọ́ nígbà ájọ́ wọn á Salman lè tún jẹ gbèsè o 5 yẹn ní agbára orin lẹ̀ gidi gbogbo 15 yẹ kọ̀kọ̀kàjú ẹ̀ wọ́n ń wà wọ́n jọ wọ́n náà bọ́ọ̀lù mọ̀ wá sí ilẹ̀ kìsọ̀ ẹ̀wùn tọ́lọ̀ sọ ó sún wọn tó jẹ́ pé tó bá jẹ́ irun lọ́fẹ́ wọn káàkì wọn ọ̀dọ̀ àwọn ọlọ́wọ̀n bá lọ́wà ó flashback kákàbójú ẹ̀yìn báyìí káwà wo àwọn tí à ń gbọ́tàn àwọn jọ tí a máa bẹ́yàn sáyìn abúlẹ̀ àtẹ̀ntì ẹ̀pa àtàwọn àádà. ṣùgbọ́n ẹnìkan lágbìyèlé wípò wọ́n bá nǹkan ẹnìkan wà ní ìbànújẹ́ pò wọ́n tàn nǹkan bá yóò ti máa lọ náà nù jẹmọ́ra ọba dẹ́dà sí ẹ̀tọ́ lẹ́n tí máa yẹpẹrẹ ẹ̀dá nígbọ̀nà bá fẹ́dá ẹ̀yẹ rẹ̀ lẹ́ àwọn èèyàn wà dún wájú tẹ́ bàbá àti wàmí o ẹmà kádàbọ́ o ẹ̀yìn tó jẹ́ pé kò lè dá sí bí múmọ́ èèyàn máa dàgbàdé ni bí ọmọ kèlè náà yóò máa bọ́ọ̀lẹ̀ èèyàn máa dàgbàdé bẹ́ èèyàn èkú gan tọ́lọ ti gbé èmì ẹni kọ̀ọ̀kan yìí ìrìn àjò orí ọmọ ya tí a bá ti sílẹ̀kọ̀ àlìjẹ́nà táa bá tó dálì jẹ́nà náà iná jọ̀bọ̀ àlìkẹ́ àmà yọ wà sí sílẹ̀ káàmà ní ó tó dé tí a bá ti dájọ́ ọmọ lọ táa bá tó dálì jẹ́nà àátọ̀ bá ń títí wọ́lá fọ́sọ̀rọ̀ alábálì àhàdìmìn albashar kọ́dà kò so tọ́ láyé tí ó sọ pé tí ń bẹ láti jẹ̀ náà òǹkan rí sírí rẹ̀ òun rí tẹ́sì ẹ̀ wàláì kọ̀tẹ́lẹ̀ jama'a alìjẹ́nà ìtọ́ bá di òótọ́ tẹ́lẹ̀ èèyàn ayé wà ní nítumọ̀má ṣùgbọ́n tí alìjẹ́ ó jẹ́ Awambo, ó ń sọ̀rọ̀ ni láyé àjọ́lù gómìnà mọ́ nìkan mọ́mí ní òní yẹ́kọ̀ ní igbó lẹ́n tó jẹ́ wípé ẹsẹ̀ rí ọ̀yà níbo ní lọ bí ìkẹ́ nítorí alìsíyàmá sọ́ọ́ ní hàn ẹni rẹ ni ọkàn ti ẹ̀ náà balẹ̀ ṣùgbọ́n gbogbo lọ́rọ̀ rí ó rí bẹ́ẹ̀ máa lámìlù sí dáman tààrọ ọmọ tí wọ́n bá yẹ gbogbo owó yálà olóòpó ń tọ̀ ní àbọ̀ bẹ́ẹ̀yàn tí wọ́n bó ń pa àbọ̀ mọ̀sí kí ní ìdíta àti sọ̀yún àbọ̀ fàídà àsáàbà dáman haraman tó bá ní ẹ̀jẹ̀ lọ́nà òdì ní ọwọ́ bàláhà ṣùgbá ìyọ́ ma kan ẹsẹ̀ lóní lẹ́gbẹ́ àwambọ̀ anúdùwà sallallahu عبد الله بن عمر ومن حديث بن عمرو عن بن جناني رضي الله تعالى عن وارضاهما والحديث محور الشاب الإيمان جاد من البيهقي بإكمال الحسن أرسلني لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم Ànábì ní ẹjẹ́ ìsọ̀fún yìí. Làzàwọ́lù dúnìyà kí gbogbo ayé ọparẹ́ tí ẹ̀mọ̀ pẹ̀ dúkìá ọlọ́run láyé. Dúkìá ọlọ́run náà Gbogbo ilé ayé yìí anábì ní tí wọ́n bá bí ọlọ́run pé ìrẹ ọba dẹ́dà nínú tí ó gbáyé ọ̀parẹ́ kó parẹ́ lẹ́ẹ̀kan náà dúkìá rẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n kí gbogbo rẹ̀ ọparẹ́ tàbí kí wọ́n pa ẹnìkan tí ń sìn wọ́n ọlọ́run lórílẹ̀ lọ́nà àbòsí ọlọ́run èwo ló mú ànábì ní ọlọ́run sọ pé ká yọ ọparẹ́ tí wọ́n ń gbé kọ́ nǹkan mí lọ́rùn anábìwọ̀ sọ́gbọ̀n wọ́n àsálàm ó ti papòdà ẹnìkan wá di ẹn tó kẹtọ̀ lọ́dún sọ̀hábà à ń pè ní Sọfwan ibn Muhrir Ziyad èèyàn dáadáa àgbàfà lónà ṣùgbọ́n kìí ṣe sàábé ṣùgbọ́n tẹ́ìmù yẹn júndùbù ibn Abdullahi tọ́jẹ́ sàhábí jalil òǹbẹ̀láyé ń gbà náà júndùbù wá wá sí ibn Ziyad gbogbo àwọn ara ọmọlé kéwú ó tẹ́rẹ ó nípa subhanallah ṣe mọ̀ pé àfáwà mọ́ ròyìn pọ́dọ̀ àwọn sàbẹ́lá àwọn tí ń kéwú ẹwà wo sàbẹ́ kéwú ọba wa sọ̀rọ̀ jùrú bàbẹ́ lọ́rọ̀ nígbà tó dá àyẹ a ti máa sọ̀rọ̀ pé mọ́ ń sàmáà gbogbo ẹni tó bá jẹ́ pé tí máa ṣe wájú ọlọ́run ọlọ́run ó tìrò ní ẹ̀bà òyìn náà lẹ́nu kò ti ní ẹ̀bà nǹkan lọ́dọ̀ ọlọ́run ó ti sọ ọ̀rọ̀ àwọn orọ́sí àwọn ẹnu nǹkan lùkú doríkodò ń bọ̀ pẹ́ wọ́n ni yà jùndù áùsìnà jùndù sọ̀rọ̀ fún wa tókàn wọ́n mọ̀ wà bẹ́ẹ̀ gbogbo ìgbà ni

fọmọni ìsàfá aláyé àpùrà ìlàtọ́ yìí bá ń pàlì yẹ́ fàálì ẹn tó bá fẹ́ kí ibi tó ń ó dè sí lọ́dọ̀ ọlọ́run kọ́ dáa fún tó sì lágbára kọ́ mọ́ jẹjẹkújẹ kó kún fún bẹ̀rọ kó sì kàpọ̀ ojúkòrò ẹni rẹ̀ wọ́n mọ́ ni sàtọ́à أن يحال بينه وبين الجنة ألا يحال بينه وبين الجنة بدم كف بدم امرئ بكفه من أعرافه ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ wípé ìntí yóò di tí wò fi ní jọ wà jẹ̀nà o ní pé wọ́n bá ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ lọ́wọ́ rẹ̀ kódà ẹ̀jẹ̀ yìí ò tún ní kún ọwọ́ ẹjọ́ wọn pọ̀wọ́ kìí sórí bí ẹjẹ́ ó inú ò wá ní torí ẹwà jẹ náà kọ́dà kọsọ̀wọ́ ẹ̀bẹ̀ látàrí kọ́dẹ̀ jẹ sílẹ̀ kọ́mọ̀dì fẹ́ o nítorí ìkẹni torí ìkíni gẹ̀ẹ́gẹ̀ wá rí ó ń sọ́lọ́ ni iná ààlẹ̀ sàmà gbogbo ẹ̀tẹ́ mẹ́sàmà pàtà gbogbo ẹ̀tẹ́ mẹ́sàmà gbogbo mẹ́lẹ́kà ni ó wà ààlẹ̀ àrùn àti gbogbo ẹ̀tẹ́ mẹ́lẹ̀ àti sẹ́mọ̀ àti ilẹ̀ wọn wá papọ̀ gbogbo amẹ́ríkà wọ́n sọ pùsẹ́ wọ́n sọ kalẹ̀ wà sílẹ̀ wọ́n wọ́n wọ́n dámà àjọfẹ́ jẹ́ kàpapọ̀ wọ́n ní sẹ́ẹ̀kẹ́ mi ìṣtárọ̀kù fi kọtílì rọ́jùlẹ̀ mùsùlùmí wọ́n ní ẹjẹ́ àjọlọ pa ẹ̀mẹ̀kan gbogbo wọn pátá wọ́n wá ń dá jáúntọ̀ lẹ́ẹ̀kan ẹlòmí ò ráyé bèbẹ̀ ó ní ìtẹ́rìsì náà lọ́dá dìde ìṣọ̀wọ́ látọ̀ká mi ẹlòmí pé hmm, ẹ má gbà bá wọn ibi ò ní gbà gbóyíṣẹ́ mẹ́pẹ́ ẹ̀pọ̀ ọ̀nà bí ní ẹgbà ó ìṣtárọ̀kù ẹ̀ntọ́ pààyàn bẹ́ẹ̀ ẹ̀ntọ́ júwe bẹ́ẹ̀ kápẹ́ gbogbo ẹn tí bẹ́ẹ̀ sọ́mọ̀ lè ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kaná àtẹ́ntí bẹ́ẹ̀ sí ráì láàkábàhùmọ̀lọ́wọ́ fi náà ọlọ́run ní tí ń bá ṣe bẹ́ẹ̀ bínú sí gbogbo tẹ́yàn bá ń wá láyé kọ́sọ́ rẹ̀ pẹ̀lẹ́mì ẹlẹ́mì o gbogbo ẹ̀ pátá ọba dẹ́dà wá dá padà sọ́dọ̀ ń kalùkú náà rí pé ìwọ tó mé sókè ní sílẹ̀ ìwọ gan kọ́ lọ lẹ̀ ní ara rẹ̀ àdàlẹ́bí jẹ́ àti sọ́ṣẹ́ gbogbo ẹ ń bá sọpá yóò ọwá gòkè lọ lọ bá bínú lọ járe ẹ̀lúlẹ̀

jama'a ọmọ nàbí adama àkọ́kọ́ yìí kí wá nìpin rẹ̀ fàtọ́wọ̀ àtìláwò náà fún kọtìlá àrí ẹ̀mí rẹ̀ wá ń sọ fún pé kí ní ó fẹ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ pàjọ tí wọ́n bá fẹ́ sọ́nà ilé yínà mú ti sọ ọbọ́ malé kankaná jọ ní wa pátá ọba dẹ́dà wá fẹ́ ti máa tí wọ́n ń dáàmù káàkiri bí i nìlá ìtàlá ní kútùbà tí ń bọ̀ bóò ní ó sì sí yẹn ibẹ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kàwà mọ̀ lọ́wọ́ ibẹ̀ ń láti bọ́ síbi ọ̀ràn tí ń bẹ lọ́rùn ẹmbá séèsì pààyàn ẹn tó wá séèsì pàì ọjẹ́ mùsùlùmí yọ tàràn ẹn tó séèsì pàì kéèsè mùsùlùmí ṣùgbọ́n àjọ ń gbé ni àdéhùn sì ń bẹ pé a gbọ́dọ̀ mọ́jọ gbégbé àlàáfíà Christian tí mùsùlùmí bá sí pa ọ̀nà tó wà lọ́rọ̀ èèyàn ṣe wá rí gbogbo nta ń sọ yìí tẹ́ ẹ̀nà pé a níjọba ó sì ní ìdájọ́ tíjọba gbé kalẹ̀ tí ìjọba ti sọ wípé ẹlọ ọ̀sán tẹ́ràn báyìí èyí tó jẹ́ tẹ̀ràn tọ́lọ́ lọ báwọn o ẹ̀rọ ẹ̀mí o èyí máa gbọ́ sábẹ̀ pé àti ah, tíjọba mú ìgan lọ́rọ̀rùn jù kí n sì mọ̀pọ̀rán ń bẹ lọ́rùn lálìkì àwà clear rẹ̀ bí ibn lail wáìdì kọ̀hár ní ẹyọ kọ̀ọ̀kan ní ọkọ̀ kan ṣùgbọ́n ní paríparí àwọn àfà máa ń sọ̀rọ̀ wípé subahánàmà ìlú mọ̀hílù wà láyé òmìnirù mímọ́ fọba tí ma ń lọ ẹlẹ́tẹ̀ láà kìí ṣe torí nǹkan míyàn ó fi sàánú ẹ̀kọ́ lè túbá ni bil torí bàbẹ́lẹ̀ mímọ̀ ma àfirin ní ìrọ́kì wa ní náà ni ó tẹ́lẹ̀ ọkùnrin ìkánà jazzaron alápàtà ni tẹ́rẹ ní máa pa ṣùgbọ́n tó bá ti ń lọ síbi kíọ́sì ẹ̀ yọ́ bò ó dẹ̀ ń bí 430 yọ́ pẹran aṣọ tó fi pẹran náà inú ọmọ ẹgbẹ́bọ̀ lé padà yọ́ ṣẹ̀ṣẹ̀ wà wẹ̀ tó bá wẹ̀ tán yọ́ ṣẹ̀ṣẹ̀ wà máa lọ sí mọ́sálásí tó bá ti kíásì wà tán yọ́ padà síbi hanótù ẹ̀ kántà rẹ̀ tó ti ta ẹran ó ní ṣe bẹ́ẹ̀ láì mọ́ yọ́ ọpẹ̀rẹ̀ ìtàn tó ń tí a so ẹ̀gẹ̀rẹ̀ ní bọ̀ ní gbọ́ àǹkìdú ah, ní ẹwà ti sàánú mi ẹmẹ́jẹ̀ ń kúbà ìfẹ́ ọba sáré gbí ẹni ẹmọ́ra ọwọ́ agbá ọ̀bẹ yẹn mú kọ́ máa jì sí ìtọ́ nǹkan bá yọ́ làwọn èrò mọ́sálásí bá ń bẹ̀ bí ṣe ń wojú wọn ní ẹ̀wọ̀n wojú ọ̀kìlọ̀ fẹ́ wí sọ kí lọ fẹ́ wú ah jìjì ni mú onígbò ìlójọ ya ó ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ ọjọ́ tọ́lọ ọ̀rọ̀ ti kiri ẹjọ́ sọpẹ́ẹ̀tì ni wọ́n fi sí àmá wọ́n bẹ̀rẹ̀ ìwádìí ó ní wà wọ́n wá ma kọtàlù hádà rọjò ọkùnrin tí ó kú yèmí kí mọ́ pàwọ́ wà láàkín kọ́t kọtàlù nọ́fẹ́sàn ọ̀gá ìrọ̀ ha ṣùgbọ́n mo ti pa àyàrí tẹ́lẹ̀ tí mo ṣe bí mo mú jẹ lọ́nà wo òní ní ìbẹ̀rẹ̀ ilé ayé òun gangan kùrùkùrù ló máa ń wà kí lọ bá ń pè ní kùrùkùrù ó ní gbogbo kenó tí ò lè gbàjú bí èèyàn mẹ́ta lọ kékeré mi ń bí pàtìlà àwúkọ̀rọ̀ láti etí odò kan sébi odò kejì ó wá rí obìnrin kan tí máa ń ó ti mú bí ó ń bàrá obìnrin náà máa kékeré lọ ọmọ obìnrin kékeré lọ máa ó sáà mọ̀rún sábà gbé wọn ìgbà mẹ́rin ó sà sẹ́wà lọ́la sẹ́ẹ̀lẹ́ dúró dìgbà báyìí ó ní díẹ̀ ah ọmọ yìí sì wù mí tẹ́ bá lè jẹ́ ìfẹ́ ṣùgbọ́n wọ́n ju ilé àwọn mú ti ẹ̀ láìkì wá yín bẹ́ẹ̀ ọ̀rọ̀ àjúwe ó ló ń bá lọ rẹ̀ nígbà tó rí bàbá ọmọ bàbá ọmọ ah, bó lẹ̀sìn rẹ ọsọ gbé ọmọ lúwo ní ọkùnrin nìkan kankan gbà wọ́n ti parí ọ̀rọ̀ tàn bàbá ní ah, òun sì ti gbà ṣùgbọ́n iṣẹ́ kí ló sì ah, mo ń tukọ̀ ojú omi kéékèèké láti gbẹ̀nà lọ́wọ́ àfọ́mà mi àdúwẹ̀ lọ́wọ́ wálé mi bí àbá ṣe yarí nù ọlọ́run sádàrù kọ̀ọ̀rí nǹkan gan mọ́ òun ó ti wá tó bí ọdún mẹ́ta sí mẹ́rin sígbàmù

bó ṣe gbé àwọn tí ń lọ àti lọ wọ́n ti dórí omi lọ́bá ní ah àtẹ̀kùrí náà ah, ní ọmọbìnrin ìṣọ́ ọ̀rán tì mí ní ìrìnà sí ah ó ní ọmọ ìsinmi ti ń gbé wà ah, ah, tí wọ́n bá sísò nílé kan náà ní kí ni àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀nà ọdún ó lòun wá ń dẹ́rù bà lẹ́mìíràn bóun ṣe gbọmọ lọ́wọ́ rẹ̀ nígbà tí ó gbà fóònù ló bá ní owó ìjọba ìṣódò ló bá ní ah, ah, ah, kílà ọba lọ kílà bábọ̀ ó lòun bá ní jẹun ti ṣe ọkẹ̀ 5 minutes àsọmọ́ tí mo mi yó nígbà tí ọyọ̀ ọmọ lókù èsù ti dára rẹ̀ ojú ọmọ ha àdìkùrú ni ha bí mo ṣe fi orí rẹ̀ wọ sọ́dọ̀ nù lọ́bà ní àà ọmọ mi kú lójú mi yìí sí rádá kí n tẹ̀lé pé mi ó dìbò ṣe ń kiri ọmọbìnrin náà bọ omi nù títí tó fi mọ̀mí yó nǹkan lẹ̀dọ́ omi ni iṣẹ́ yẹn ìbẹ̀rù tó ń bá ti dórí odò ló mú tó ń fẹ́sẹ̀ wá lọ kọ́sẹ̀ alápàtà wípé òun pààyàn ha àṣẹ tí ó gbẹ̀yìn tó náà ni ṣùgbọ̀hánà mímọ̀ fọba tí ma lọ́ọ̀yàn lára tí èyí ṣe ti pọ́ gbàgbì jama bali ìsára náà ti bà fẹ́rọ ẹ̀dàkùn ẹjọ́ a ń bọ̀ wà dúó níbi tẹ́yìn ò ti ní rí bàbà tí ó ní rí à tí ó ní rẹ̀ ní kankan oúnjẹ lọ ní nǹkan mẹ́ta ní ma ń bá gbogbo ìdó tààrí rẹ̀ méjì ọ padà ìfọ́ òdùn

kò sì sí fẹ́ kankan jù tó ń kálukú bá lọ mọ́pàdé ọlọ́nà lọ sí ikú takú bẹ́ẹ̀ ni bá máa ń ó ń kálukú ọ̀bà dáre lójú ó bá bá mi oró ẹgbẹ́ dálé kọ́fẹ́ ní òyìn méjì lẹ́ẹ̀sí ọkọ̀dá wọ́n sá ti ọ̀rọ̀ wọ́n bá sí kù tán wọ́n ti lọ wọ́n ti dẹnu ọ̀nà tẹ́ ohun kan

ọlọ́run mẹ́jọ jẹ́ pé ayé ní wúwàjú táàfi wá kọsẹ̀ dákun wọ́ládà ní kàsí rẹ̀ jọ abẹ́ọ́ gbogbo gbàtàbà pàdé rẹ̀ jẹ́ tẹ́ sínú yọ̀nà rẹ̀ mẹ́jẹ àtán sínú kíni o sínú ìgbìnà rẹ̀ awa ń bá bọ̀ báyìí kútùbẹ́ ọmọ nǹkan mẹ́ ẹ̀bí ṣe bí nǹkan ó ní ojú ẹ̀sẹ̀ láàmù sọ pé ìsẹ́mì lè léèdè àti ẹn tí ó bá ń lọ́sọ̀ lóòdì sọ́ra rẹ̀ ọba dẹ́dàdà kan sàánú wa níjọ kíjọ tó ọba gbé àdìdé méjì wọ́n bẹ́jẹ̀ ẹ̀lẹ́jẹ̀ lọ́wọ́ wa ká wa wá gbà wà lẹ́rù títòótọ́ sì yọnú sí wa ìwọ là ń bẹ̀rù ìwọ ló lè ṣe bẹ́ẹ̀ fún wa mọ́tà ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́njọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù ìpayà lágbédé mọ́sálásí lẹ́nu ọ̀sẹ́ tó lè sọ́ nífọ̀kànbalẹ̀ àfiwọ́ dẹ́dà mọ́sà sọ àyè ìpayàwà mọ́sà sọ bí fọkànbalẹ̀ o àìmọ́ ìyọ̀kọ́ pọ́lá gbé fọkànbalẹ̀ ká bele o ọkàn mi ti balẹ̀ má fi ìpayà rọ́pò bẹ̀ fẹ́lẹ̀kọ̀ọ̀kan wa ọlọ́njọ́ sọ ìlú ìdí ìlú fọkànbalẹ̀ wọ́lọ́dà ní kàṣẹ́ rẹ̀ jẹ́mi wọ́ balẹ̀ wọ́lọ́dà ní kàṣẹ́ rẹ̀ jẹ́mi rẹ̀ balẹ̀ jẹ́mi wọ́ balẹ̀ wọ́lọ́dà ní kàṣẹ́ rẹ̀ wọ́lá pé ìwọ nìkan ìlò lè forí jẹ tí bá ń dẹ́ṣẹ̀ tọ́wọ́ wà forí sọ́dọ̀ rẹ̀ nítòótọ́ ọlọ́mọ mọ́sá àforíjíwà tọ́bọ́ wá àforíjíwà tánà tọ́ nkẹwà náà jẹ́ àgbàbẹ̀ tó bọ́ sínú ìyọ̀nà rẹ̀ ni mẹ́bí àgbàbẹ̀ bọ̀ sínú ìbínú ọba dẹ́dà àwọn tí wọ́n darí wa mọ́jẹ́ wọ́n sẹ̀sìn yóò mọ́jẹ́ kọ́rọ̀ wọ́dà rú bá ní fọ́tún alẹ́mì kí wọ́n máa ṣe tọ́ nfẹ́ kí àwa náà lè máa rí látọ̀dọ̀ wọn àwọn tẹ́ ń darí náà fọ́tọ̀ náà lẹ́mì jáwa náà gbọ́nà bá a ṣe ń pariwo pé nàìjíríà àwọn nídi anídi nú nàìjíríà ó nú nàìjíríà ó nàìjíríà náà bá gbogbo ẹkún kí ni a tún wà ń pọ̀ nílẹ̀kún ó náà nídi new citizen new citizen ọlọ́run àti nàìjíríà àtàwọn náà bí àjọ túbà ní la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-khalqa li'ibadatihi وأشهد أن لا إله إلا هو من يرجو رحمته ويقرأ في عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصية الأول والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد عظم الله سبحانه وتعالى شأن الدماء وبين لنا حرمتها في كتاب عزيز وعلى لسان نبيه صلى الله عليه وسلم حتى أمر نبيه أن يترى علينا نبأ بني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر فاليوم المقتول يقول لقاتله إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين ولكن سهلت له نفسه الأمارة بالسوء وشجعته نفسه الأمارة بالسوء بقتل أخيه فقتله فأصبح من الخاسرين أمتنا لقد جاء في الصحيحين من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال العبد في فسحة من دينه ما لا ينسب ما لم ينسب دما حراما وجاء هذا مبينا أيضا من حديث أبي الدرداء ومن حديث عبادة بن الصامت رضي الله تعالى عنه اللهم والحديث في السنن عند أبي داود قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال المؤمن معلقا صالحا ما لم يصب دما حراما فإذا أصاب دما حراما بلحا بارك الله لي ولكم في القرآن والسنة ونفع الله إياكم بما في منطق الحكيم تقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفار الحمد لله الذي لو لو ما اهتدينا وما صلينا وما سمنا ثم الصلاة والسلام على عباده المرسلين أمة الإسلام اتقوا ربكم في السر لن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله قدير بما تعملون أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى عظم شأن الدم حتى كان زواج الدنيا أهون على الله من قتل رجل مسلم جاء هذا مبينا من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما قال إني سمعت نبيكم يقول لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم أمتنا ما ظنكم بذنب لو اشترك فيه جميع من في الأرض ومن في, في جميع من في الأرض ومن في السماء لأكبهم الله جميعا أي لقذفهم الله جميعا في النار خالدين مخلدين فيها أبدا جاء هذا مصرحا من كلام رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في قتل رجل المسلمين لأكبهم الله في النار أمة الإسلام تهديد نبوي جاءنا في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه أن صلى الله عليه وسلم قال ومن تحسى صلما الحديث ومن تحسى صلما فقتل نفسه فصلوا في يده يتحسوا في نار جهنم خالدا مخلدا فيها أبدا أمتنا واعلموا أن الله سبحانه وتعالى يهمل ولا يهمل إنما هو يهمل ولا يهمل سبحانه وتعالى من أراد أن يكون في فسق من دينه يخلص يده من دم حرام فليبقى الله سبحانه وتعالى وليس بيده أو لم يكن قد أصاب دما حراما نسأل الله الرحمن أن يرفع قدرنا في الدنيا والآخرة وأن لا يجعلنا من الظلمة القتلة ونسأله سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعنا أحسنا اللهم ربنا عز الاسلام والمسلمين اللهم ربنا عز الاسلام والمسلمين اللهم ربنا عز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين من اليهود والنصارى والكفر الذين يصدون عن سبيلك ويقتلون اولياءك اللهم ربنا من أراد بنا وفينا بسوء اللهم ربنا أعوذ الفتن وجل كده في نحري وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا اجعل هذا البلد آمنا اللهم اجعل هذا البلد آمنا اللهم اجعل هذا البلد آمنا يا أرحم الراحمين ويا أجود الأجودين أمتنا ولم على ربكم سبحانه وتعالى أمركم بأمري بدأت بنفسي بمن يجد وصدق بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مفرق الشريعة الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة قد قامت الصلاة قد الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استووا استووا واعتدلوا سد الغلل استووا بين المناكب استووا ولا تفرقوا فتختلف قلوبكم استووا استووا واعتدلوا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 ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر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 حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم وقال لهم خزنتها سلام عليكم سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

السلام عليكم ورحمة الله Thank you.